dọ́là àtúndà ẹ̀ka sinkapos oridi oridi accountant dá àmúkọ́rọ́ accountant ẹ̀ dá aṣọ tí dọ̀ dá kí lóyún àkókò àmúkọ́rọ́ ni dá àti bá tọ́ ni course dọ́lẹ́ náà nyá ẹ̀ka nọ̀nà wá tí dọ̀ dẹ̀ ọ̀rọ̀ ẹ̀ka náà ọmọ èrìdà ẹ̀ka náà foro ẹ̀yà omi huri ọmọ ìbára ọ̀nyọ́ mari dóbàrẹ́ doctor professor ọ̀nwá dàdà dá dẹ̀ ẹ̀yà ọmọ ni huri wá ń lẹ́nu dẹ̀ ẹ̀ka òhìtọ́ òkò nyá ètò

esika the national whatever whatever whatever eni di azaina na azehe dakato oni mansi moni meeting do dama ne man masha zafe azune ze mei masin ko ida ka so da nan ene ri di engineer na mu koro don ama we office obi to make anyo don mini farmer ewro ko oni di. ayakuba namaye ne class oruku oyo koribi shala bɛ ɔlɔni mi nyi doctorism ɛwɔ e yɛ nyina ɛkɔ ɛkɔ because wara ɛka ɛsan ayɛ ha kemia this government a wa maa nyi hyia mutena no e, kɔdu ayɛ sɛmrɛ nyɛ ŋmɛw do me make i do you <laughs> kɔ do me make i do you god no go vex avoid nigeria man. Simple as that. The one I have today, when anyone that on a leader economics, one of our eh, bank manager, that I to to to to to to to fiapa. <laughs> Oh, you go. Ile chosusu. Iro, according to Yoruba, abia. Umuna Hukuma ɛna ɔnɔmin ɛyɛ e abɔ saudi arabia yàwó kaso yàn abɔ mɛka medina sáwòrò kɔ mɛka sáwòrò mɛsɛri àyinan àyin sáwòrò kɔ ama gɔvmɛnti zɔ yɛn king fahad esi ɔka mɛyi zɔ a mɛyi zɔ kutubu onu yɛ elid ɔsowó hɔ do elid dan de ene ezi ka waka na daka asukoson asukoson wa har ga ho ne imam e a ho ne da so ho lo do e kura meka medina an jabir me to medina that's on at to if ba it's over 10 years 9 years say nan Two 2000 and oh 1996, 80s late 80s as jabir na totɔ ibà wọn. àwọn tó sọmọ ahara ẹni wọn nílé ìhẹ náà huzaifi àkó alhuzaifi kó abdulrahman ali huzaifi ọdọ tó ẹni wọn nílé ìhẹ sasabe amerikene na mero na wade hiye kure nono ni e na be ni he ije ne tabalo sere ka sasabe dak eh hmm? wa yiri nono ase ka bo dichu heten ka e ko e wata na ko yiri mbali ani sika ba sere kan so aka ya dichu heten do do do ni ne bare ma cause why dollar is pay every month lórí iná balẹ̀ mọ́ lálẹ́ ṣọ́ balẹ̀ mọ́ hukuma government wele nangola eni tawaf iza mana mi mi tawaf eni ka ba iza abi king fa da tebilan e news en na ken yake ne juzi zo ro haram wa ko juzi zo si police ne shoku teme oda wa ku nye jozi no sọ́ọ̀ náà mẹ́rin lọ. ok n ṣe kàn náà rẹ́kọ́dì saudi mu yìí dà saudi wọn náà ga into train. ẹ̀kẹ́hìn hmm? ọ̀nyà kònyà is for king fahad and family. ọ̀sá ẹ̀kẹ́hìn jọba. ekehe jawo no na nere nyawo king fahad and family ekehe na odo ekehe and why saudi bene benye ke be chunya ke na e e, ah. and family na wa agụrụ wa enehe nehe mebi nero si ɛdɛ mɛ kakɔ agori azikin paa wɛm wa yi maka na nadati ɛnɛ ri bɛ jáde nyari kpɔ ohu ɛnɛ ri bɛ jáde nyari pɛtɛ eyi nanɔ just amani south. alu saud ẹ̀wíká ọ̀n alu saud alu faisal alu fahad that is annehidi saud ọ̀dọ́dí saud annehidi faisal anamẹ dọ́sọ̀pọ̀nù abẹ annehidi alu abdulaziz ẹ̀fẹ̀ mẹ́yìn yẹn ohi al al al al dehin nani èdè nínú wàhálà dáná wàhálà ẹ̀yàn mẹ́yẹ̀ dé ẹ̀rọ wọ̀ gẹ́ kíkín kíkín. nehe nehe bɛ kpɛ kpɛkyɛ he man mu wan ka and ɛyɛ man yɛ de abɔ yɛ awɔ ewura ni kunya ni nigeria lɛ sɛ mɛ kure nɛ ɛnyɛ kure nɛ nɛ. sɛ ndakɛ yɛ nigeria. Hmm. saa zawa be to start saa zawa be as faala se exam ko zawa be shingo then kora na ka bare do e ni shoro na ka a e ka ro banyo be tene da be koro no ni shuja no de ko na tẹ́mi ìka kan nànyẹ́ kẹ́ni ẹni kọ́ntìrì náà dé ìhúri ìhí nyẹ́tẹ́ hàn náà kiri ihe n'odo okusi hu ni gọọmenti a ọsẹ kọrọ no dọn nya yi nan onire onye nwere ahụ pọnya ẹyà ara do zuo mmiri nere anọdụ sọ ọkụnya na nyaw but azịza eri nya narị nye ke enye nwụta nwa kwe n'ipe ezu jụrụ ama eze ekụnya nwụnya osi aha dụfa mmiri ara ma ọkụ kụ na ọ̀nà ẹnà ẹ̀kúrò lè sọ ọkọ àbàmì dọ̀wà ni mọ́tò ní àyíṣà òdi ẹ̀wọ̀n dẹ̀ kẹ́ra pọ̀nyẹ́kẹ́ náà yẹ kúrò ẹ̀wọ̀n ìyá ọ̀rẹ́ wúri sà òdi ọkà mẹ́bi ẹ̀yà rà ọ̀ dubai àwọn nọ ni ọkà mẹ́s kẹ́mẹ́ ni jordan dèrè dọ̀rẹ́ náà òdi wọn wì kẹ́nà àmì ẹ̀rọ dórí ṣòro náà yẹ kéhu kéke ọ̀ onílẹ̀ kéke dọ̀rẹ́ yàn dáhùrẹ́ yín yẹ tẹ́ wan yɔ da kini world court ɔyɔ rɛ kan daaba ni zɔ jɔ jana na mu kare yi ɔnu ekuri awo dada ɔka enyi rɛ kaso na tene wa gɔdɔ ayɛ kɔ dɔn ɔmani kakɛ nɛ ɔyɛ sɔbi yɛ ɛdini mana wɔyi kɛnɛ ni ye ɛdini ma ka ye le ɛhɔ eh, anyi konyare nana ba nɔta o bi konyare ni mebi ɛyara eh, oya de nyare faha dana yi oya de nyare ah, no pɔhu eh, ninety one bɛɛ wuli ɔyɛ ŋun wɛɛ kuro si yɛ ni ha fa ka a wɔn dɔw dɔw wɔ ne ha wɔn dɛw sɛ ne kuro bɔ tsi sɔn ka a maa ro yɛ nɔ ɛ swiss swiss.

dɔtɔ kaa dantɔ hɛ dagba sign na ɛnyɛ kyerɛ dɔkɛ de ka give him he is licensed ɔra he is licensed ɔyɛ koko ne kaka na wɔtɔ ara license san company turu company nɔnɔ wo daka dumu aniri complimentary card kake four hundred family ɔkɔ ɔnɔ ba de ɔmɛ ti sɛ ni wo akɔ ahun yɛ ruwo ndo dɔ dɔnɔ ne ko yaatu eza adaari dehu onye nwanyị nigeria ɛzɛ ni aku moto bɛ dɔka na akɔsɔn anana oversea na na ewu ɛzɛ yɛ ewu n'owɛ ana yɛra ɛhinda ekele mi edi ewu no tiɛ nama na man anyi no san na hyɛn halaka nye kɛham nɔ ne wa dam wanka yɛra ana ẹ̀rí omi ìdílé rẹ̀ wọn ẹnna mi dúró èsèlè wa so wàá dọ̀wà dọ̀wà dọ̀wà nù. iri ihe nera anyị nanụ iri ihe nera anyị nanụ ba na-azụsị were abịrị ihe ọ na-adasị na nanụ iri ihe na-enere ọ ma banye ụzọ ewu but epa ọ bụ daa ọ datụ a na-ekenye nkwa ka ọ zụsị dị ihe n'ọdọ ọjị na dọrọ ebe ịnị n'ihe nọ anyị compound mika wanye akunye ah, wo aya ah, na ngoyi na wanye do wanye henyi na wasa wa ngoyi nya avoid that in nepal wee then as i ede ede ba za <laughs> me mazan come to Nigeria. Come, come to Nigeria daily. Anya na nyoka ọza ya ọza ya Obasanjo varọza daa nan. Ọza ya Atiku varọza daa nan. Mwere na abụda hụrụ ya. Enyoka ti hakimiya. Enyoka to dibi ọrụ. Chọọ amnon vi ko iba yin suri ya zete no ina o hinta izeta anin ya yin e eba because e woro nya amnon aka ashirkul akbar shiriko banyo ni mane juani lili nyan yahbitul amal wo ta ko kala la han li qawlihi ta'ala agwoy ka anu mo na ne ba ka ka ولقد أوهي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ولقد أوهي إليك ewon to mori farakitare yara tutu hiu ko akoto ya mehe wa ila alladhina min qablik dia an kime tutu hirana ke dibe duwa ba ke ne ko tura den ni la in ashrakta ewon to mori kuma wa mi shirku an ngona to da hono dinan la odaka ono hebi de in shirku la yakhbatan na amalu omori ko no heku la lamul qasr la manasi heku omori o kora o ebe do ha chukuchuku tisalo no ko ta bitujon manenyan wala takunanna min al khasirin do no na ko mihi yawm al qiyamah ama na kayo ntumuri akonyo na bo agwa olohun ni shiriku ko adaka bishehu wallahi wa shiriku wa ihiwe na me o oka ana goya o ashirkul akbar ọ̀rẹ́ kìtánà ìṣirikul akbar ẹ̀hún ní èjúwa ní ibẹ̀ hórí hàn náà láyé gòfèrè hulọ́hu òmùrí hàn ọmọ jẹ́yìwàn ilà abẹ́ tàwùbàtì ẹ̀ wò sọmọ ayé du etum gbà dọ́wọ́ hàn náà ni wàtàrkù ṣirikì kúlìhì dùn náà ṣirikì ọ̀nà náà bá bẹ́ẹ̀ dùn náà wọ́n wọ́n máa kúmẹ̀ kọ́lá tààlà múlò ní bá kàkà iná lọ́ha láyé gòfèrè ayé ṣòro kàbí wọ́n yà má dùn náà dáníkà ní ń ṣáà. ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا فتك تعالى أمرك إن الله لا يغفر أمرك نما جيبي أن يشرك به قد تتبلون هيك ويغفر ما دون ذلك لمن شاء أما إذا نبوني جيبا أما أدعي سوسا وأتعود دعي سوسا أنه مريه do ahịa ozikutubi do ahịa ozigosu omuriko n'ọma ji ibia ne wàmàyí yusurik bilahi fakọdọla dọlala nbaida àtọ̀tọ̀ náà ikọ̀ mi asatọ ṣirí kwene nìkan omori náà omuriko onore iwu oyiwe náà kàkà ó noze kúnyẹ ń wábẹ ewo iwu noze dáa ká ka nù àrí ṣé ihu àṣọ ọbẹ ni ọrẹ mi náà kì í ṣe ihu osu anazẹ tẹ wàlẹ ọka ya nika shirku anwa kafiro o gahi lili lili lili nyi minhal akbar anyina naika obanyan vetro la hun islamin wal asgar danye weyanin ama tobanyan toloyan yajibu alhadr ha wajibi abi ko huna banin agukutana ka ana daka heyan abisala bana tun do ka shirkul asgar akbarul kaba'ir shirku na ku wei kekele ono banyu ni ko sore ozo sore kan ono banyu ni ko yoyin ono banyu ni ko chechen na'am wa qad allamana rasulullah sallallahu alaihi wasallam pada kitara umul untum sallallahu alaihi wasallam ora zoi an nakula kaya kaka allahumma allahumma o oh, min ya allah ya he umurhi inna na'udhu bika ya fawaisere min an nushrika bika ka wasere hu nika ya so sa bere we ke shay an na'lamu idan yin sanya na ya ko ye die si bere we ke omuri ya ko isere ko sey hu nan wa nastaghfir lima la na'lam dida ko je win hu na na ka ke ya ko ye ama dere si be pe dere si pe we ke rawahu ahmad imam ahmad da hadisi nabi sanadin hasan jodona e kaka o zoza agwa abola aka allahumma allahumma inna na'udhu bika inna na'udhu bika min an nushrika min an nushrika bika شيئا نعلمه ونستغفرك لما لا نعلم نعم so ọzọhụrụ amee aduwa wọ́n mú rí sí ṣọ́dá nọ̀zírí ṣírkì òun náà wà dúwọ́ nọ̀sí nọ̀zírí ṣírkì ọkà mẹ́tàlú mẹ́ni yẹ́dùú gáyìrì lọ́ọ̀ ọkọ ní ìsìkà náà káwọn nìyí àbá náà yìí sẹ́sẹ́ ayọ̀ wẹ̀rẹ̀ mọ́ mọ́rí yìí àbọ̀ náà yìí rẹ́ọ̀gà náà òjèǹte àbọ̀ náà yìí jésù àbọ̀ náà yìí níyàs àti tìjáni àbọ̀ náà yìí sẹ́nẹ́ni ọkọ ní ìsìkà náà wọ́n ní ìsìkà náà their similitude their examples in the quran the way look at them bí èrè wọn ní quran dèrè kọ́ ọ́ lọ́láhu يا أيها الناس ضرب مثل فاستمعوا له يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم ذباب شيئا لا يستنقذوه منه دوف الطالب والمطلوب أمرك يا أيها الناس أمرك ما هي ونظر a bọ́ọ̀lù ọmọ rí ikú ahẹ́sẹ́ni wàá ka okusala wàá ka wẹ́kusala e wàá ka omojente wàá ka omibọ́bọ́ yá ayiwa nas omori ka bọ́ọ̀lù tó bẹ̀tẹ̀ lórí bẹ́ẹ̀ masalu nfasitami ọ̀la omori kọ́nu náà sí parable bẹ́ẹ̀ tó bẹ̀tẹ̀ omori kọ́nu náà mi dọ́rùbù misal omori ka nyi ire yi ọ̀nà ní sukùn síbi nírẹ̀ yìí ọ̀nà náà sí títẹ̀ àbánẹ̀ fasitami omori ọka ke fasima wo wa ọdọ mori si taa season wọ eko serious taa abanasire serious anyi ah, di mẹbi ti fasima o. Oh, ọnusai fasitami wo oh. taa ọ̀nà bi taa of seriousness mi kọ bi taa of what serious. dori bamasalun ọmọdékan náà ṣe example yẹtẹ onesika agbó ọ̀sọ̀ ṣé wọ́n ni mọ́re agbó àwọn sọ́ni ìsìkò ọ̀sọ̀ ṣé wọ́n mọ́ra ọ̀sọ̀ ṣé bẹ́tẹ́ dọ̀ọ̀lọ́ fat tami hula ọmọdékan agbó ọ̀sọ̀ húta ni yẹtẹ dọ̀ọ̀lọ́ o. iná lẹ́dí nàtàdó ònà mi ń dóni la iná lẹ́dí nàtàdó ònà mi ń dóni la ọmọdékan abisọ́nù wà hìn ní wàbẹ̀rẹ̀ mọ́ mọ́rí yàrá òwòrí ọ̀bọ̀sà ọ̀bà nẹ́bì ọ̀wọ̀lì ìsọtúnṣe ní wàá hẹ ibi náà gúbà òní ni like ẹ mọ èyí lọ dún wàá hẹ ọ dúró ká ní solomon ni ọmọdéka abẹ́sẹ̀ náà náà ban láyé yahulukú zuba àbáwọn wọlọ́wọ́ ìjìtàmà òhùlà ẹnẹ́ yẹn túnú sí ìsì dọ́mọdé sísan náà ká iná lọ́hà láyé sáàyè àníyàdùrìbà masalan máa bá òdòtán fọmọ àfọwọ́kọ́ ha omori kan n'ọma nyo hin dɔnno sisan n'a ye kaka ozo ne dɔnno si mi apeju ya ne hin ne ma ba o to tan ba o tai ba o den ɔpare ene we ya ne ko pare ɔma bɔ kɔ ha atana ya ko ba nya na nkomori a shata ba juu re ya hin ne koran omori kan ɔma nyo no hin ese do muri sisi ɔkè ha bisene ni wa kó bɛ bɛn agu oli enen tori tàbí sɔnni wòye ká hẹkẹ ní ọ̀nà nù abinan wani kalahi ka ebi nɔgɔ bɛ ni abɛ ni omori ka yi lani yaholo kuzubab ɛba bɛ ne nyɛ tun nɔ isi kake ni create isi they cannot ahyɛ simon tɔn ne wɔda kowa gun abɛ ni ne look pale with resentfulness they can't. dɔnku eti dɔ de kɛ ne nyɛ tun na ni kɛnɛ. وإن يسلبهم الذباب شيئا لا يستنكذوه منه ìṣòro náà lọ́kùnrin ní ikú sẹ́ni ẹ̀yìn òun zakàtúkù ọ̀ ìṣòro àwọn oníṣà wà bẹ́ẹ̀ ọ̀ olóòṣèkù wẹ́ẹ̀yìn òun dọ́ iṣẹ́ náà sí ẹ̀ wọ́n yẹn sọ̀rọ̀ sí dòwọ́ amákọ̀ ọ̀dọ́ wà lẹ́ẹ̀ máa ɛni ɛda kuba bɛ ɔyɛ e ko abisa na lahe ɛni ɛda kuba bɛ ɛn ɛnɛ zɔtɔn kuma ìṣòro wa na enye ni ni ɛni lẹ́nu rẹ̀ kẹ́ni ẹ̀yọ kata to lusi lẹ́yìn na na ti jésù ɛnu ɔta tita sáré ɛba e go ɛ e, abisa na lahe atori abẹ́ go dẹ́ máa ń

ìhẹ̀rọ náà hùn ní ńwọ̀n làbẹ́ is part of ìsá náà hùn ní ńwọ̀n ọ̀bẹ̀ bá wọn then ṣé ìwé yìí iṣẹ́ onye nkú àbò okú. ọ̀hún ìṣe ọba bí náà láyìn sọ́sìn ẹ̀nẹ́ yẹn ń gbọ́ wá rẹ̀ láyé stan kezi ohomin láyé stakhlisu ohomin ẹ̀nẹ́ yẹn ìnẹ́nuwé dọ́ọ̀bá ni mahun wísì wájú mi kọ̀ mú rí o yìí sí shahidul islam sayyid kutub rahmatullah alayhi ini fi zilal alquran je tuma yana no kai an jame ko muri hoisi o ko abai a ball na hani e na read science usire especially en mala inu senen these people na na ka eh they are they are specialists in the animal science animal production nen ok isi iri nan weke isi poro iri náà ni is modified mouth part eh, mouth part mouth part go mouth mouth part of òun ẹ e, don modify into what beak abẹ́ àwọ̀ mouth part of hesaminde isi ẹ mouth ọ̀sán ayọ̀ proboscis kó wẹ́rí proboscis ẹ̀ nànà is all is chemicalized anything ẹ̀ náà ọ̀nà ọ̀ma n touch does dissolve and like chemical change or take place in chemical change reversible or not reversible ko any physical change of reversible eh chemical change yọ example why reversible or irreversible reaction only? look at it wàá kéyìn ló kà mọ́tò náà dáná dáná dissolve yẹn ko wàá sì yẹn lọ́yìn ìrẹ́dùn yìí sùúrù dé yẹn òun tó rẹ́ kwana wà rẹ́ mi anaghị akwụkwọ anyị bara mabe dọbi kristal fọm dọbi very pure wa anyị ọ were shuga ko wa anyị ọ to petrol eh petrol kahini nyanyi so kunyama dọbi petrol arema awo ehi tani nọ na kuhine wo ehi tani se hine iji petrol tụọ. boiling point and don evaporate that's all ko <laughs> lo se haura <laughs> eh a fractional distillation abo wanye ngula bare ma ya mo ya to wanye wanye wanye fractionating column ọnụ asịrị na abịa akụkọ akọ na eh

e Na were irenu si is modified oni enyi sahi eh reversible iso na ojiri na ndọkọ eh ọ na show man no kwa iri na non man na pattern o ma se father bo deserve abon agodo mu yon ta ka on ka wa ku shoni fractionating column e kunyanwo

shehu na chewa na ore kumu poro onye ngudi sisa no mun ka akume eh o ko so pe e fe so ka semi ni do fa tolib wal matlu sam ka oka yuhatibu allah nas jami'an o ko mori na kare ya bana he ni bembem an yastami'u li hadha al masal ka bende to bete den ne o apeju no na e ko ni ba boloki qailan yàtọ̀ ní iná ha ọ̀là ilẹ̀ àwòlíyà ọkọ̀ awé rẹ̀ kú wòlí ẹnu àhìn náà dó àtọ́ dó àhìn wa wọ́n èso sì ní dó àhìn wa dó èyí omori náà wọ́n sọ̀lì hìn àtọ̀sẹ̀ náà ẹ̀ka dẹ̀ righteous bẹ́ẹ̀ ni ọ̀nà dẹ́mà ẹ̀kẹ́ ní ẹ̀ka kọ́ wa hìn omori yẹn nìrẹ́ hìn wọ́n bẹ́ẹ̀ rí hìn ní sanáwó náà hìn náà nà nkúrí ọ̀gá náà ti jésù alẹ́ inda shada'id onu hini ni juwa hini mkatan ni li yusaidukum uwe mgowa unin la yastati'una an yaf'alu dhalik umuliki ye niyo kenne nyang e me suwez kemin na wa bal hum ajizu bal hum ajizun umuliki enne kumini kewo me they are very weak enne kumporo e kumi ajizuna an yahluku shay'an min al-ma'lukat e kumbo e banyi inu no mori ti periwinkle oyeko periwinkle ti ise na eke ya e ekunye nwe ka nzi na-enwe ihu n'isi enye nwụtụwa e? kazubab ana nkisi wa idha arada zubab ijisi yo nesi an yaslubu shay'an min ta'amihim kanyi sọ ni si hun ni sọ rẹ ni aw sharabihim ka kanyi sọ ni si hun ni sẹ ne yehu láyà tàbí òun náà àni ìhọ̀lẹ̀ sóhùnmí ẹnẹ́ yín kátà kẹ́ni èyí jẹ́ kàtọ́rì náà ẹ̀ máa ń sọ́wọ́ aládìsí dọ́ọ̀jọ́ wẹ̀ ni ọ̀rọ̀ àṣẹṣẹ́ sí i. àni ìhọ̀lẹ̀ sóhùn mínú má àhọ̀dà hù mínú ìṣó ní sísá àyẹ̀sọ́ hù náà ẹnẹ́ yín tọ́ ọ̀hún rẹ̀ wọ̀ because ọ̀rẹ́ ìdìzọ́ wàhálà dalilu aláǹtọ́ ọ̀fìn ọkọ̀ sọ́ni ọ̀ omorion in omorion oka e, is is yours no no do omorion ni e, kona don eh bena kun kenda omori akon ko fakana kama arada umwe kunyoga ka isi isono bo wale shona to ha no merea di john motai e, do no isono ni akona isono wo to omorion ko gwa ko ba nka e usa na unu resi obere go back to natural form do arena han and come me nyam kaya de nesuke go back to njohwe do renyohwe simple as that don worry am edi eren ori ara ara na abi areke ya ni besu wuri yonon don worry ori shoya na common is as enya woman so osan delil osan rubi rubi e ke so erenen they are weak wọdọ afi zubab àti iṣan wọdọ wọn ta ọdọ eré weak fakaifa tọdún ọhún ahọmọdún níláyà ọ mị posibụl na ọkọwa ahịwa na ịnẹwa were mụ mụrụ ya enyi ga nye nwe enere enye nwe gwe ha epe nwe nne anị de esi ebe nwe hụ na nkata isi ọdịnarị isi wahadal masal ọka were enwu apeju were n'ụmụrụ si ban fihi inkarun shadid ina nụ ụmụrụ si ya tọzụwọ etetere ala man yad'u غير الله من من الأنبياء والأولياء بويا تروا سيريس ندوم دكاتو مريهن هون إسان واحد نابو إن الأنبياء أو دكابا نبي ني واحد وكان يقوانا أنتم من ينكسر آه كهان سوك أبلا ابن عباس فإذا فإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كذا إذا سألت فاسألني أو كذا إذا سألت فاسألوا بجاهي aya ko kaka ọtọ gbanyam do ọtọ pist wa wa wa kaka ọmọdé ọsọsọ ahọ ẹ wọtọ hi ọmọdé yà ọ agogo ìjọ àkóso àdókò àkọ allah akubar ìjọ ti ní ìyáka ìyáka na abudu wa ìyáka na sa wọ́n dàka ìyáka bijahi nabi muhammad na abudu wa ìyáka bijahi muhammad na sẹ́yìn ka na abudu wa ìyáka ọmọdé wọn no address as for second person abẹ́ àwọn ntọ́mọdé kàá ẹ̀ bi di àpò mọ́tò sí àná yà sọ́ọ́ mọ́tò tí ń second person sórí àhítọ́ sáà kọ́lọ́ lọ́hùn tààlà ọ̀pọ̀lọpọ̀ náà ń gbẹ́dọ̀ àká example lẹ́yìn nínú sáà mẹ́rẹ́ hìn mí ó mórí àwọn àká ni kọ́ ọ̀nà kọ́ni ìsinmi example lẹ́yìn níbẹ̀ ayé ọ̀sẹ̀ rọrùn bẹ̀ dáì ẹ̀ bá kẹ́ nọ́ọ̀sì bẹ́ẹ̀ lẹ́nu ọkà làhùn dáhàwá tó làhàn kọ́ làhùn dáhàwá tó làhàn kọ́. والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في الضلال أمريكا له دعوة الحق أو إيه سنة هي سكوبي oyi na ahisa ka sere mu ne nkata ana bi ile zan e bi o mori hi mori honyen Na ahisa ahioka mogumwa hioka sere mu hioka sisono ne ayi na kide da we ko san e no bi ne omori honya abane والذين يدعون من دوني أبيزو ناهي أو رمو مري لا يستجيبون لهم إن نيان تولى ناهي وهي وهي وهي eyi di to hida abon na ren an accident re to do hise very soon ya nya ngwo no nya ngume o oh. do mori ka example en eh, ni oni wa illa ebi eh, capacity cafe ona mantanwo oh. kanga womwom wa lumari ka chika ga womwom eh dɔman eh baasɛtɔ baasɛtɔ dɔma man tan wɔye ko ɔna stretch hand dan kafɛ ilalima kɔnɔ kenyi wọ́n yóò tún gbé eré yìí kó lóye ẹ̀bẹ̀ bá lẹ́nà ẹ̀yìn hẹ́rẹ́ bẹ̀ máa ká o. ìyẹn náà hẹ̀rọ náà èrò náà kùnyẹ́ hẹ́rẹ́ bẹ̀ ẹ̀wọ̀n náà yẹ̀bẹ̀ bá wọ́n èrè tù ọwọ́ èrè tó máa ká náà ká ìmásàlò wọ́ọ̀ dẹ̀ ha. very very very very how technical ọmọ rí i lómi rẹ̀ sọ̀rọ̀ تقريري جملة تقريرية عن somebody is going to establish then what and one capacity كفيه أنتن كف أن إلى إلى الماء نتني ليبلغ فاه wọn si yọ wọ ìyẹn náà òtún ní sáyẹn òtún nírin fáàhù bí máa ń ná fámàhù mi mana ona se hol o eko because le no famu ara he fu eh ana bla ire e e, na hawiyun eh wa ma huwa bi baligi amur yani woni nyo de si to ire ni e, e boran <laughs> wa ne ne kanga ko anake yu e bi ro ba se da awe bi du pampu duwe aka duwa kahu ma manna tan woje ni do kato en hirere mehu wa ho eh do muri ka na manam isene ya he enye eh, mo gwoywa isene ni wana de ne consequence of na na ne on de ni kuta de de ne de ne eh, connection between you ni ɛwɔ ne ne yɛhɛlɛ ne ɔnyɛ mmadu ɛdɔ ne yɛ gwanen dɔm ni ma n se pare bulɔ ne dɔm ni ka gɔ abɛn ah, na ahi sasa kafiri ɛwi dɔm ni ka gɔ wa ma du a ol kafiri na ɛwɔ abɛn na ama ne hi sa ɛsɛ ne yɛ ahi am ɔyɛ yi wo ne yɛ ahi wa am ɛyɛ e nyisɔ mi ila ye ila fi dɔlaal ɛyɛ e bi jojo ibu suratul rad arhan nan ka hɔ ka tufidu hadihi aya. ayanun ọ̀rọ̀ àfẹ́lúkà annadu'a kìdá ọ̀rọ̀ ọ̀hín alẹ́dì àdúrà ibada àdúrà náà ìkọ̀dọ̀ àmẹ́ ọ̀yíyàrá náà ìka ahín ahísá náà ibada ọ̀bìn wọ́n ìkọ̀nyẹ́ hàn sọ̀dọ̀ ibada láwọ̀ ebo ya nan ẹ̀ẹ́ ẹ̀yẹ́ àwọn àjò wọ̀ ọ̀rọ̀ náà gòrò kìsọ́ gómọ́góngó dé àbẹ́ ibada ama eh, na ọ̀nà ẹ̀kúrẹ́ ọ̀ ẹ́n gbọ́mọdé ọ̀sán náà fi ibà dà sọ ọ̀nà wàá mẹ́nu àhẹ́ allah la ilaha illallah subhanallah ya latif ya salam oh isma kan wa ke ya ni ya kafiri cho be wala bari kafiri izi zo ona mkumuna kal wa ma du'a al kafirina o ka be won se na bi ibada ka aya nɔ na se lo ko yajibu an yakuna lillahi wahda waj ababa be ni kiso ay ko muri on yakene anyo no en wa haula alladhina yad'una min ghayri allah abisa da banawo abanawo ne ke ay so sawo be muri la yantabi'una minhum enenya mfane ere hunu benne wala yastajibuna lahum bi shay an kuma enen mo ne ezituwe ni sana hawase masalahum fi dhalik example ni àpéjúwe ni ìnìyẹn nọ masalu lẹ́dí yakifu tọrọfẹlẹ ẹ tọrọfẹlẹ bẹ́ẹ̀ wọ́n yà fún kọ́ ọ́nà jẹ́ otu ti kàngán liẹtẹ̀nà wọlé ma aminu biyade namada atanu wọkọ ọ̀nà sikenyi nàmà ntanu wọn ní kànga anake kànga sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀bi ewu tó rehu ẹ̀dùnmá tó kenyi bíjọ́ wọn ní kànga náà ẹ̀ka wọ́n wọ́n mu liẹtẹ̀nà wọlé ma aminu biyade owó ọ̀nà sikenyi hùn nánu fàlàyé sàtì dẹ́ẹ̀ por ọta na por rẹ bẹtu kẹyìn example ẹni wakọọla mujahid rahmatulah alayhi mujahid one of the best students of who ibn abbas abẹ àwọn. dọka ẹwọn ẹni ìyàdù ol ìyàdù <laughs> olùmọ abẹlẹsàní ọkọ yìí ẹhẹ dá àhẹyìn dá sí rẹ randọ náà sí hẹyìn wọ́n ṣẹ́rù ilẹ̀yìn dọ́ àkọ́ àtàlù hàn kẹ́yìn bẹ́ẹ̀ bákàó faláyà àti abada. abàdà ìyẹn náà bí ìtú opó rẹ̀ abẹ́ àwọn ọmọ ni zakarahu ibnu kasir ibnu kasir ọmọ sẹmi taalik ni tafsir ni jọjà yẹn ni da oye o ti zọjẹ summa hakama allahu ala ladina yad'una min ghayra allahi bil kufur do muri sɛ bamo kare tulawa re sun ke alladina yad'una ghayra allah abana inda sa wari mun buri ke sɛ ne bil kufur zo ke nabe kafiri wa anna du'ahum dalalun ka aduwa ne bi dalal bana su ke eni ne to fi qawlihi ta'ala inire iko mori ono sise eno teki soyi wa ma du'a ul kafirina illa fi dalal a'azana Allah min haula amin ahura ye hunani fahdhar ya akhi al muslim agwawo me huwa zawo yi wa huwa mukwana ko mori an tadu ghayra Allah kwa asure hi isa sawo mori fatakfuru wa mabari kafiri wa tadillu duwebu أعاذنا الله من الكفر والضلالة ربنا هو هاي هون كافر جوني ويم ودعوا الله وحده القادر ودعوا الله وهي مري وحده أن يكن القادر أنا يكون من يكتان من القادر الله حتى تكون من المؤمنين الموحدين هو هنا أنا يكا أدو دايب الموحدين دايب أهل التوحيد أنا يكا يهي كمودين يكن دعاء لا تكون من الكافرين الضلالين أبعوا دعاء نتاي المؤمنين الموحدين جعلنا الله وإياكم من المؤمنين الموحدين ووفقنا الله بالتوحيد ووفقنا الله بإيمانه والتقوى ونسأل الله تبارك وتعالى أن يبارك لنا فيما درسنا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين آه إن شاء الله تعالى àmọ́ ilé pàtàkì ilé ilé ilé tùjá ajé náà.